الشيطان ومبا عن محمد صلى الله عليه وسلم nípa tí wọ́n sọ fún wa kò tí alámọ̀rí kan ní alámọ̀rí ẹ̀dá ayé wa ẹ̀kọ́ ilẹ̀ tẹ̀ ìsìlámù dájú. àwọn kan tẹ́ ti pé tó bá jẹ́ wàhálà ọmọ ẹ̀dá ènìyàn tó jẹ́ máa wá olùsàfún tó jẹ́ máa pé lọ rẹ̀ ní àkà nígbà láti ẹ̀dá àtàkì eléyìí fúlàní sọ̀rọ̀ ọba yóò máa ṣàlàyé ká máa ní pé ìlà ìdáhùn pé ní ẹ̀ka ìròkè àlejò ìtọ̀wọ́ àwọn àìlọ́ sẹ́nà tó tẹ̀lé lórí tó tẹ̀. Wọ́n tẹ̀ sí lóṣù àti Mùhàmmad. Bẹ́ẹ̀ bá wọ́n ti lójú ayé àlejò ìtọ̀wọ́ àwọn àìlọ́ sẹ́nà àlejò àwọn sọ̀rọ̀ pàṣẹ. Lára àwọn tó ń fi hàn yìí tí àwọn bàbá yìí máa tẹ̀lé bàbá tó lè ayé kí ní jẹ́ ẹ̀sẹ̀ jẹ́ mùsùlùmí. olùwà ní wọn ní ìtẹ̀lé ìdáná ọ̀rọ̀ súnlẹ̀ pápákọ̀ olùwà ní bá fi tẹ̀lé tọ́lọ́run àti tàlẹ́yìn ọlọ́run ẹ̀gbàgbé ẹ̀ ẹ̀rọ ẹ̀ ti di ọ̀hún tẹ̀lé àwọn ìlànà èyí tó tóbi ló jẹun àwọn àbáwọn ní ẹwà lọ́wọ́ yìí ẹgbẹ́ ní ọkùnrin táyì wọ́n máa dáná ní oṣù ìlú àwọn ọ̀ṣun rẹ̀. ẹni máa ń lò tẹ̀lé tọ́lọ́run òun kẹta lórí mọ́ òun ní kò ní wọ́n lànà bàtà lọ sí bàbá fáà ẹni bá tẹ̀lé òun ti jèrè dídá ọkọ̀dé kọ́ńtọ̀rọ̀ sọ̀rọ̀ náà fi hàn òun kò lè ọ̀nà kẹ̀ ẹni bá ti gbọ́ èyí tí tẹ̀lé lọ́wọ́ láti ní nàìjíríà lè ní ìdáhùn náà parẹ́ o kí ló yẹ kó jẹ́ òṣìṣẹ́ àtàkì mùsùlùmí. ìlú àwọn ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ náà àgbà máa sọ ó yẹ pẹ̀lú máa sọ pípẹ́ pẹ̀lú máa sọ pípẹ́ bọ́ọ̀lù ti ní kápẹ́tù sóńdà kó máa fẹ́ sí ilé bí àwọn èèyàn lónìí ó yẹ lọ́wọ́ àtẹ́kùn báyìí fún ìmọ̀tẹ́kùn ọ̀pọ̀lọpọ̀ wọ́n sáwọn ọmọ ti kú fẹ́ẹ́ tóbi kọ́dà ọdún náà tó bí ti wọn ọmọ àbá ọmọ ìlànà ẹ̀yìn kan kó wọn kalẹ̀ kí wọ́n sọ wọn lábẹ́ ẹ̀mọ ní àpòlù nìkan àpòlù nìkan nìkan bí ní Muhammad sallallahu alaihi wasallam tó sọ nípa lókẹ́ àwọn bá kó wẹ̀ lọ. ó lé ní one hundred àdé one

ó ní pé ọ̀pọ̀lọpọ̀ tó ló pọ̀ nínú ẹ̀sìn wa yìí tí àwọn àbáwò sì gbà kàlàyé ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí èdè náà bá dákẹ́ lórí ẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ dárí ìwàlẹ̀ ọ̀rọ̀ tó tẹ̀ ẹ wá lọ wọ̀rọ̀ náà mọ́mọ́ ẹ wà wọn tí wọ́n dẹ́wọ́ ẹ̀wò ẹ̀wò tó tẹ̀lé fún wọn àwọn tí wọ́n dẹ́wọ́ sára dé káàrà ẹ̀ káàtẹ̀ bẹ̀rẹ̀ ká fara rẹ̀ yìí táyà ẹ̀ sápò rẹ̀ lórí ọ̀pẹ̀lẹ̀ ẹ̀ sápò rẹ̀ káàtì bẹ̀rẹ̀ ogun sísáà àwọn tí wọ́n dánwó ẹ̀ tí wọ́n dánwó ẹ̀ wò ní láyé ẹ̀wọ́ ìwọ̀n ní ìlú ẹnu tí kí àìlọ́fẹ́ lọ ẹ̀wọ̀ àgbàmù lánàá tí wọ́n níbẹ̀ àwọn onídàbà rẹ̀ lọ́wọ́ ẹnu ẹni tí ti àwọn ìlú àwọn tí ẹ̀fẹ́ tí wọ́n kò lé báyìí fún àwọn bẹ̀rẹ̀ káwọn bẹ̀rẹ̀ àwọn ọmọ wọn ṣe ìwọ́n jẹ́ kò sí sẹ́pẹ̀ ní protest tó jẹ́ kò sí èrè kò sí tó lórí bẹ̀. Alájá ní ẹ̀lú káka díẹ̀ mú ọ̀rọ̀ nígbà mú ọmọ ìgbàgbọ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Bàtàlá mi tẹ̀ tó bọ́ọ̀rùn. Bàbá ka lórí àbúkà lọ́la. Bàbá ka ní máa ń dé ìtọ́mọ ìgbàgbọ́ abẹ́. Abẹ́já tẹ̀lé ọ̀gá. Èmi ò lọ lọ́n bẹ́ẹ̀ kọ̀ọ̀kan àmọ́ àkọlọ́ ọ̀rá yìí àmọ́ sọ àmọ́ sọ. Tó ìgbà ọ̀rẹ́ mi ọlá tó jẹ́ lọ́rẹ́ bí wọn fẹ́ sọ ọ̀rọ̀ yìí àyíká pàmáyì tí wọn ti lọ ọmọ ọ̀rọ̀ lé lẹkọọ ẹ mọ sáà ti nà fún ìfọ fún oṣù náà nù ẹnu kọ́ wọn lè lọ́wọ́ káàkiri ẹ lọ́wọ́ báyìí lọ́wọ́ yìí ó ti gbà tó àwọn ilé yìí ó. àwọn òṣìṣẹ́ wọ ẹgbẹ́ àwọn àṣìṣe ẹgbẹ́ àwọn ọ̀ṣọ́ ń sọ ìṣẹ́ ló sọ ọ̀sẹ̀ àti sọ bẹ́ẹ̀. àdìsí wà ní ẹni tó ti kalẹ̀ ọjọ́ lọ́wọ́ ó ti kọ́ ọ̀sẹ̀. ó ní sálà sálà náà. بن يزيد قول الصحابة بس اللي السلام يزيد قلوب اللي رسول الله صلى الله عليه وسلم هو أنا محمد فقال تمام يا نبي بين يا نبي الله لا مكوا عن نبي الله هو نبي إيه الله عليه أو ṣùgbọ́n àtẹ́kì tó bá lọ tẹ́lẹ̀ ọ̀rí ni nǹkan àlẹ́ iná ọmọọ̀rọ̀ tàbárí àwọn nǹkan tí wọ́n ń ṣe ìjọba lọ́wọ́ lórí tàbárí nínú àwọn nǹkan tí wọ́n lọ́wọ́ lórí yẹn àlùmọ̀ àpọ̀ọ̀mù nǹkan tó jẹ́ ráìtì tí wọn ẹ̀tọ́ ọ̀la fẹ́ẹ́ ká ṣe wọ́n ń béèrè lọ́wọ́ wa á sì fún un bí àwọn àtúntò ti ń sọ̀rọ̀ bí bàbá yìí bí àwọn àtúntò náà sọ̀rọ̀ yìí o bọ́ọ̀lù àti olóògbé náà yóò bá ní ìdáná wọn kú. tọ́lọ̀ máa ti àwọn ìjọba fún wa tó pé wọ́n ń béèrè ẹ̀tọ́ tí wọ́n lọ́wọ́ wa àtẹ̀fún wọn kí lẹ́tọ̀ tí wọ́n wọ́n ń béèrè táàpù lọ́wọ́ yìí ẹ̀tẹ̀fún wọn. wọ́n ń béèrè owó náà ẹ̀mú wọn. wọ́n ń béèrè owó mi ẹ̀ ń fún wọn nígbà ẹ̀ fún wọn bẹ́ẹ̀ náà ẹ̀ lórí ni ẹ̀ ń fún wọn. wọ̀nyẹ̀ mẹ̀rúnà hàpọ̀nà àwọn kan náà pọ́ọ̀sì pé sẹ́yìn bá ti fi àwọn ọ̀nà tó dáa lórí gẹ́gẹ́rẹ́ láàbù àwọn náà ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ láàfún ní ká àwọn ọmọ olókàwé dáadáa àti àbíwé ká àmọ́ fáwọn ọmọ yìí lè wé àwọn ọmọ tó jẹ́ ọmọ ẹ̀jẹ̀ ìmọ̀ tó fi láàrọ̀ àrí kankan kọ́lá àwọn onígbóná ikú jẹ́rẹ́ ìtura àwọn òfin wa àmọ́ tó jẹ́ وضوء الأبرار فعارض عنه الذي كان الذي كان الذي كان ثم سأل انصرني انصبري وإذا نام فعرض عنه عليه حتى رضايا ثم سأله في الثانية أو في الثالثة عن ذنوبه رضايا فين عن تفين لي أبي كبير على صلى الله عليه وسلم فيلزمه العبد مقيم صلاة ما بين بينكم فغني أحكمي جميل ومتى من فغني فقال على الوالي تطيق النعم وفيه لما كنا سمعته فالرواة المرحومة من الرواة المرحومة أي مرحومة ولم إما يقع إما بالولد فإن فإنما عليه ما قلت وعليكم ما قلت سلام محمد صلى الله عليه وسلم قل إن كان فاتي قلنا نبقى في عمل إيمان تنهد بيعين èyí tẹ́ ìjọba ṣe ẹnu bẹ́ẹ̀ ní ọlọ́run wa ìgbà táwọn ní gbà wọn mọ̀ tó ti ní àgbákò orúkọ yìí ẹni tẹ́ ọba tí máa dé dé àdìjà ọlọ́wọ́ tó àdìgbò káyọ̀ àti ìtọ́jú tó ṣe àdìjà ẹlẹ́gbẹ̀ẹ́ ìjà ẹgbẹ̀ẹ́ tó lọ sí ọ̀rọ̀ ọ̀dẹ́ ọlọ́wọ́ tó láàrín àkọ́wọ́ tó gbogbo àwọn kọ́ọ̀lù kó náà lè ṣe náà sáfẹ́ kúrò bá àdìyí àbàwọ̀ àdìjà ẹgbọ́ bí bá kó láàrin nǹkan tó padà wá sẹ́yìn àwọn aṣíwájú kan padà wá fún ìwà tó padà wá sí aṣíwájú ilé tó wọ́n padà wá àtàwọn. àwọn yẹn ìmọ̀ ẹni òṣìṣẹ́ kan bá lò ó lè mọ ara ẹni ìmọ̀ ara tí wọ́n lè yóò kàn wọ́n lè yẹn lọ. wọn ò ní ní àkàtọ̀ sẹ́yìn lẹ́sẹ̀ dáa. bùkátà kọ́ ọ̀nà kan wọ́n lè yẹn lọ irú òtàn tẹ́yìn ẹni táwọn gbà wọn ò wẹ̀ bá gba wẹ̀ tó wọ́n fi wọn. irú tẹ́lẹ̀ wọn fún àwọn ọmọ tí wọn bí àkókò wọn fi irú tẹ́lẹ̀ wọn fún àwọn àna wọn bí àkókò wọn tàwọn tí wọn wọn fi irú oúnjẹ táwọn ọmọ jẹ àwọn tí ò yẹ wẹ̀ ilé ìwòsàn tí àwọn máa lò ẹ̀yìn ìlò rẹ̀ irú ilé ẹ̀kọ́ táwọn àwọn ọmọ lọ àwọn ọmọ ìlò rẹ̀. Àlẹ́ mi àwọn ìjọba tó pé ìmọ̀ ara ẹni nìkan ló jọ wọn lójú. Àlejò ìwọ̀n òmùrùn ni ó nà á. Ẹ̀sùn wá rí àwọn nǹkan lẹ́yìn ìgbà tẹ́sí wọn ò sáré náà, ẹ̀sùn wá ráwọn nǹkan mí fún wọn ṣe mú iṣẹ́ yìí ló kàn gan-an. Àtẹ̀kọ́ bẹ̀rẹ̀ sílẹ̀ ìwà ìwọ́n lọ́wọ́ ìgbọ́nà bí ẹ̀kún ọ́rá tí ó gbọ́dá wọn àwọn ọ̀rá wẹ́ aláwọ̀sá yóò tún jẹ ẹ̀rọ àwọn ọmọ orílẹ̀-èdè mẹ́ra tẹ́lẹ̀ kọ̀ọ̀kan nínú àwọn ọ̀rá wẹ́ alẹ́bí ní àwọn ìlú ti kàtẹ́ ni yóò kọ́ lẹ́yìn mọ́ yọ́dá wọn o ẹ̀kọ́ táwọn ìlú kọ́ọ̀lù àwọn tàbí yá wọn sọ mọ́ kí ní pàtàkì àwọn mọ́ adúláta mí nà dáì à nítorí alẹ́ yóò wọ ẹ̀kẹ́bí ẹni tó bá bá ẹni tó bá bá ọmọ báyé ní káfíń tó wà lẹ́yìn rẹ̀ ti dábọ̀ alẹ́bí ní nǹkan tó yẹ kẹ́yìn ti ẹ máa gbé o ẹ máa tó sáfìdí lọ o. bàbá kó owó náà ẹ̀gbá rẹ̀ o. bàbá kó owó mi owó epo àti ẹ̀gbá rẹ̀ wọ́n ti àlùna lọ́ha alẹ́ ìlànà. ẹ má lè ka lọ́wọ́ láti fi ọlọ́run máa tó bá wọn ṣe. ẹ má lè kí àkàrà yín ọlọ́run máa bẹ̀rù ọlọ́run máa tó bá ọlọ́run máa wà yóò lọ́jà náà ẹ̀wù kan àti ìdílé ó wà lọ́sùn ọ̀rí ó sì wà lọ́nà mùsùlùmí. ló fà àgbàgbà nítorí pé tẹ ẹ bá lọ dẹ́rẹ́ wò ẹ̀yin náà lẹ́ẹ̀ máa fi àjẹrà yín ẹ̀kọ́ tó wà mẹ́rin. ẹ lè bá lọ pẹ́ńtẹ́ẹ̀tì lé láyé láyé tẹ́ẹ̀tì lálàbí ara yín náà. nígbà tí mo ń bẹ́ẹ̀ lọ náà those preferences jẹ́ ẹni wọlé millions of people ọmọlọ́wọ́ tó yọ ìbàjẹ́ ẹ wá wọ ọ̀pọ̀lọpọ̀ wàhálà ti tẹ̀ lónìí ìyá olè jẹ́ gọ́ọ̀mẹ̀ntì kankan títí òun ò lè pàdánù èyí náà bá ń pàdánù ní títí tí wọn ara ìwọ́n ti yọ ẹ bá fi lè fún un gún náà ọwọ́ iná yóò fi yọ ẹ̀ padà àwọn ẹ̀sìn mẹ́lẹ̀ ìjọba gbogbo tẹ́ ẹ̀ bàjẹ́ lẹ́kọ̀ọ́ lónìí ẹ̀tún sínà ẹ̀tún sínà ọwọ́ tọ̀tọ̀ ní o nítorí náà wọ́n náà á tún ara bí ara ẹ̀ tọ̀ bí ara ti gẹ̀rẹ́ lórí àrí àwọn ará ti yorùbá ẹgbẹ́ ti ẹ̀tún sínà ní o ó yá àkọ́ra fífì wọ́n ti ta ní ọ̀rẹ́ náírà ìlú wọ́n pè wọ́n yìí tún ọ̀rẹ́ náírà èyí lé ẹ̀yí tó wẹ̀ nítorí tẹ́lá tó ẹ̀yìn ìyá ọmọ ẹ̀jẹ̀ wọ́n lọ sun mọ́tò ní ọ̀nà bàtàn bí pẹ́ẹ́ntì mọ́tò táwọn kan sàlẹ̀ tẹ̀lé sí. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ lójú gbóná ọ̀pọ̀lọpọ̀ lójú kú. èyí tẹ̀sí wá wọn pé àwọn ọlọ́pàá tẹ̀ fà yín náà ti jọ kọ́dà ẹjọ́ kọ́fà ni. ibi ni wọ́n kú jáde àwọn ọlọ́pàá tẹ̀ fà yín ni wọ́n ṣe ẹ̀ ń pa wọn bọ́dá wa ni wọ́n àrẹ̀lọ́wà ni wọ́n bàbá wa ni ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lé tọ́lá sí àwọn ẹgbẹ́ ẹsẹ̀ wọn tẹ́ bàjẹ́ tẹ̀lé àwọn àbá àtúntẹ́ pẹ̀lú léyìí àwọn ọmọ wò ti àwọn ilé tẹ̀ bàjẹ́ wọ́n sọ ti tẹ́ mọ́tẹ́ ní wò ti tẹ́ òní gbé mọ́tà yẹn náà wọ́n tẹ́ tẹ́ tí wọ́n àtà ń tẹ́lá wàhálà òní bá o àwọn gbogbo ẹ̀rọ bá ti sọ̀rọ̀ bá ti sà nílò àwọn láyé adáfúnà bá bẹ̀ o èyí tó tẹ̀lé yìí ni tó tó bá gbé báyìí lọ òkú tí nàìjíríà padà nù wọn báyìí láàrin àwọn tá a láàrin ló lọ́sẹ̀ tẹ́lẹ̀ ẹ̀rọ bá ti ń pàtó kíájá èyí tó pa ẹ̀ tó pọ̀ tó pa tó kí tó pọ̀ jù ìjọba kiri fẹ́ dẹ́kun ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ẹ̀ẹ́dẹ̀

àjẹsíbá yẹn ti gbọ́ àwọn àbá fún náà yìí ní káwọ eighty percent yọ àwùjọ tó nínú àwọn mùsùlùmí náà ọdún àwọn àbá fún náà fún bákẹ́tì náà àwọn ilé ìlànà àbá fún náà sọ̀rọ̀ lórí bá a bá jẹ káàkiri náà sọ̀rọ̀ náà àwọn àbá fún náà àwọn àbá fún náà wọ́n sọ báyìí wọ́n sọ báyìí abẹ́rẹ́ ọgbọ́n ló ẹni tẹ́ ẹ̀rọ kó láyé pé eré ìtẹ̀lé mùsùlùmí olóòtú náà kó dà àwọn àbá fún náà wà láyà ilé ìdílé àná kálábà ti sọ báyìí náà ni abúlé bá wà wà pèrè fún ilé àdúrà náà àwọn bàbá dẹ̀ wà ní ìkọ́lé àdúrà dẹ̀ máa ṣe fún wọn. ṣẹ́fà náà ti wọ̀ wọn àbẹ́ ìdáwà báyìí. ṣẹ́fà wọ̀ báyìí fún ọdẹ́kọ̀. ṣẹ́fà lè sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀kọ́. ìná wo nù kọ́nà ọ̀dẹ́ ara ẹ̀mọ́ mọ́lé. èyí tá à ń sọ yìí ọlá pé ìlú ìta wà o. bọ́dù káà ń sọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nàìjíríà yóò bá da orí ẹ̀ ní ìta ọmọ ọba yìí. ẹ ẹ̀jẹ̀ tẹ̀lé bò ọ̀nà ọ̀sán lè wá lè màtí ìdílé yóò yẹ̀ wọ́n yẹ ẹbí wọ́n ti rọ̀ nítorí ilé yẹn láti ọlọ́ ẹ̀jẹ̀ tí àwa tá àti máa ronú ẹ̀ àwa tá àti máa ronú ẹ̀ lórí àwọn kọ́bí ara nítorí àwọn ọ̀pọ̀lọpọ̀ bíbí ẹ̀ ní ìwọ́tọ̀ sí ìdí ẹ̀ máa ń gbèrú ẹ̀ ẹ̀jẹ̀ ti di ẹ̀jẹ̀ gbogbo jẹ́ ẹ̀jẹ̀ gbogbo jẹ́ ọ̀rọ̀ àwọn là tira lóko ẹnì kò ìjọba lóko láti Jonathan nígbà tó kò ní tó kò ní ní ìjọba wọn sọ fún olùkọ́ ọmọ Nàìjíríà kọ́ńtì títí Jonathan ó lóun olùkọ́ ọmọ Nàìjíríà òun ò ra òun ò ná sọ kọ́bọ̀ nínú owó òun kóhùn fi ra oúnjẹ òun ló wá ń kọ́bọ̀ nínú owó òun kóhùn fi lójú mọ́tò òun ló wá ń kọ́bọ̀ nínú owó òun kóhùn fi kóhùn fi é báyìí àwọn máa ń tẹ́lá lọ́wọ́ gbogbo tó bá bàjẹ́ Buhari ò nínú lápò ara rẹ̀ àpò èmi àtẹ́lẹ́bìtú tẹ́lẹ́ mọ́ wọn epo kò yóò tún wọlé ìdí àwọn àwọn àwọn wọlé ìdí àwọn alákọ̀ọ́sì àwọn àwọn wàrà abẹ́rẹ́ ẹni tó jogún wọn wọ́n ti kéde kan abẹ́rẹ́ báyìí wọ́n ti kéde kan abẹ́rẹ́ báyìí wọ́n ti kéde kan abẹ́rẹ́ báyìí wàá lò dé. abẹ́rẹ́ wọn bá àwọn olórí wa wọ́n sábà fi àánú wa fún ọlọ́run ọlọ́run àwọn olórí wa sábà fi àwọn tó lọ́kọ́ àwọn ọ̀dọ́ náà wà fún sùúrù wà láì láì lọ́kọ́ لا إله إلا أنت أستغفرك أنت لا kò sí àrùn pàrọ̀ yàtọ̀